أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنة إلى يوم الدين أدعو بفهم الله وباتي أتوبي جلال تروى إليكم إكياتي فون نبوة محمد أمر لي عن صحابة كي كان أقوم أكارب بواتي أتلو جوانا النبي في سيلة رجوة سن àwa ẹyẹ mọ̀ ya wá nú ẹ̀sìn a tún kíra wa sórí ètò alburhan tí àjọ the muslim congress tìlú èkó tí wọ́n gbé kalẹ̀ tàfi máa ń ṣe wáàsí lójoojúmọ́ ní gbogbo ọjọ́ ramadan eléyìí náà tún ń pé twenty five ramadan ń pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n a tún wá fún wa ní àkọlé àkọlé tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lónìí òun náà ni lórí àkọlé kan tó ṣe pàtàkì khuturu intishari anshitoti wal a'mal ash-shirkiyya fil mujtama' àwọn ewu tó ń bẹ fún ká máa fọ́n ọ̀rọ̀ ẹbọ àwọn ọ̀wà ẹbọ káláwùjọ ewu wo ló ní fún àwùjọ wa kí là ń pè lẹ́bọ nínú èdè àwọn àfáàní ohun tó ń jẹ́ ẹbọ ẹlòmíì lè máa mọ̀ òun náà ni bimana al-muqaranatu òun náà ni kéèyàn máa fi nǹkan wéra wọn ay an yakuna shay'un bayna ithnaini la yanfaridu bihi ahaduhuma káwọ nǹkan méjì káwa máa fi wéra wọn káwọ pé ìkan ò lè dá dúró láìsí kejì ṣùgbọ́n ní lílò àwọn afọ́jẹ́ kó yé wa pé ohun tó ń pè ní ẹbọ huwa ittikhadhul andadi ma Allahi òun náà ni kéèyàn mú nǹkan mi kéèyàn worogún pẹ̀lú ọlọ́run bá àlekí ọlá àì ẹ̀yẹ́ jẹ́ alama allah ta'ala nadhiran wa shabihan kíyàn wá mú ẹnìkan kó fi wé ọlọ́run kó tún ní ẹnìkan dàbí ọlọ́run àbí ẹnìkan lè ṣe bí ọlọ́run eléyìí náà ni wọ́n ń pè ní ẹbọ. náà wọ́n wá ní ká wò wípé ẹbọ tá a rí yẹn kéèyàn ṣe ẹbọ sọ́lọ́run ọba àlekíọ́lá lahu atharun wọ́n ló máa ń ní àwọn orípa khatiratun tó léwu wa adrorun muhlika bákan náà àwọn ìnira kan ń bẹ látara ẹbọ tó máa ń ṣokùnfà ìparun fẹ́dà wa mafasidun jismiyyatun ala al-fard wal-mujtama' lẹ́yìn náà ó ní àwọn ohun tó máa ń bàjẹ́ ní ara ọmọ èdè èèyàn àbí láwùjọ pátápátá gan lákòópọ̀ min akhtari ash-shirk fil inú àwọn ewu tí ó máa bá àwùjọ látara ìmàfọ́n ìwà ẹ̀bọ̀ ká aka díẹ̀ fún wa àkọ́kọ́ ń bẹ̀ huwa sábàbù inhiraf anil fitrati selima wọ́n ní ká máa fọ́n ẹ̀bọ̀ ká láwùjọ ó máa ń ṣokùnfà táwọn èèyàn fi máa gún rí àwọn tó ti wà lójú ọ̀nà ìsìn tẹ́lẹ̀ tí wọ́n fi máa gún rí kúrò ní ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá lè kíọ́lá ojú ọ̀nà ọ̀la ọ̀nà tó tọ́ ẹ̀kejì ń ni pé huwa sábàbù fi idlali insani wa ihanatihi tán bá ti ń fọ́n ẹbọ ká ọ̀rọ̀ ẹbọ ni ìwà ẹbọ ká láwùjọ ó máa ń ṣokùnfà yẹpẹrẹ fún ọmọ èdè èèyàn ọlọ́run bá àlekí ọlá sọ nínú alukur'an inú súrọ́tù fàtírì ayé ẹlẹ́kẹwà ọlọ́run ní man kana yuridu al-izzata falillahi al-izzatu jami'a gbogbo ẹni tó bá ń wá iyì láyé ọ̀dọ̀ ọlọ́run bá àlekí ọlá ní iyì wà so ẹni tí ò bá ti wá ṣètò ọlọ́run ẹnìyẹn máa yẹpẹrẹ ni ọlọ́run tún wá sọ inú alukur'an bákan náà ọlọ́run ní alladhina yattakhidhuna al-kafirin ẹ̀rí gbogbo àwọn tí wọ́n máa ń mú àwọn kèfèrí awliya tí wọ́n máa ń mú wọn lọ́rẹ̀ẹ́ ayò min dunil mu'minin láì sí pé mu'mini náà mú lọ́rẹ̀ẹ́ ayò ayabtaguna indahumul izza ṣé wọ́n ń wá iyì lọ́dọ̀ àwọn kèfèrí ni ṣé wọ́n ń wá iyì ni wa innal izzata fa innal izzata ọlọ́run ní ẹ lọ mọ̀ wípé ohun tó ń jẹ́ iyì ọlọ́run ọba àlekè ọlá nìkan ló ní súnjọ́ táwọn èèyàn bá ti ń ṣẹbọ wọn ò ní níyì mọ́ kò ní sí láwùjọ. ẹ̀kẹta ń bẹ̀ yusabbibu shatat wàdìyà wàlẹ́tìrọ̀b tẹ́bọ̀ bá ń fọ́n ká a máa ṣokùnfà àṣàtàt táwọn èèyàn máa fi ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn afọ́nká wọn ní wà lójú ọ̀nà torí pé ẹ̀sìn ọlọ́run ẹyọ kan náà ni torí pé ọlọ́run ọba àlekí ọlá ẹ̀yọ̀ kan ni lẹ́yìn wọn tí wọ́n ń ṣẹbọ wọn máa fọ́n káàrẹ̀ ní tó ń ṣe Ọbàtálá ní tó ń ṣe Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà wà dìyà àwọn èèyàn máa rá àmọ́ náà láre wọ́n máa rá àwọn oríṣiríṣi nǹkan láre àwọn nǹkan dáadáa wọ́n máa rá láre wal ittirab bákan náà nínú àwọn ewu tí ó máa fà sáwùjọ fèlèmọ̀tìtàmẹ́ òun náà ni pé disorder kò ní ṣètò láwùjọ bákan náà à ń ṣe tì alkhawf ìbẹ̀rù á wà láwùjọ tí ò bá ti sígbàgbọ́ tó yè kooro àwọn èèyàn wa máa fẹ́ bọ́ wọn máa fi dẹ́rù ba ara wọn àwọn wàhálà tí ó máa dá sí àwùjọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ yusabbibu intishar alkharafatu wal abatil tí ọ̀rọ̀ ẹbọ yìí bá ti ń fọ́nká láwùjọ yóò máa ṣokùnfà ohun tí ó máa àwọn superstitions àwọn ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń mú wá táwọn èèyàn máa wá ní belief lórí ẹ̀ pé ah ẹ gbọ́dọ̀ jókòó lórí odó o ah èèyàn gbọ́dọ̀ sùn kó kásẹ̀ rọ̀ eh, kíní gbogbo àwọn oríṣiríṣi superstitions yẹn a máa jẹun tí ó pọ̀ láwùjọ àwọn èèyàn nítorí pé àwọn èèyàn gbọ́ lọ́wọ́n bá gbọ́ lẹ́yìn náà wọ́n àbàtì àwọn nǹkan tó ti bàjẹ́ ìbàjẹ́ wa máa fọ́nká láwùjọ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ مبعث للمخاوف في المجتمع ṣẹ́rí tí ẹbọ bá ń fọ́n ká láwùjọ àbọ̀rọ̀ ẹbọ tó bá pọ̀ láwùjọ ibùyọ ni orísun lèlèmọ̀káwìf tí ó máa jẹ́ kí bẹ̀rù pọ̀ láwùjọ. fílmù ṣàmà àwùjọ àdìhun tí ẹrù á máa ba àwọn èèyàn tó ráwọn èèyàn ó máa fògùn àlùjọ̀nú oríṣiríṣi nǹkan wọ́n máa fi dẹ́rù bara wọn eléyìí làwọn ewu tó ń bẹ fún kí a máa fọ́n ìwà ẹbọ àbí ọ̀rọ̀ ẹbọ ká láwùjọ abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kó bá wa pa náà àdẹ́bọ̀rẹ́ kó gbé súnà náà bìgà wàlá láhàwùlá wàlá quwwata illa billahi al-ali al-azim.